nation fún gbogbo wa nímọ̀ ní mọ́nídà ego kúdí mọ́nì hmm. pounds dọ́là euro gbogbo ẹ̀ kó máa dà wá sí inú ilé wa lẹ́yọ kọ̀ọ̀kan ká má tàràkà ká má dààmú ká má ràgó ká tó jẹun orí ló ní ṣe kí Èdùmàrè kó dáa gbogbo wa lóhùn kí ló kí yín káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Jane Dúpẹ́ Tèmi Television níbi tí a ti ń dábí ẹdun tá à ń rọ̀ bí ìwé nígbà gbogbo tá a ti máa ń gbògo fọ́lọ́run wípé òun náà lọ́ba tó ń dúró tì wá nínú iléeṣẹ́ yìí ọ̀dẹ̀ ò dáa bí ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ṣàlàfíà la yín hmm, ẹ máa káàbọ̀ sí orí ètò yín ètò wa Jane Dúpẹ́ Tèmi Television ẹ wá nǹkan fìdílé kájọmọ mi ọgbọ́n kájọmọ mi ètò kájọmọ mi àṣà kájọmọ mi ìṣe hmm, ká má dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Creative and Tech-Up àwọn tí wọ́n ṣe alátìlẹ́yìn wa lórí ètò yìí tó ní pé ká máa lọ lójoojúmọ́ hmm, ohun tí a mú wá fún yín lẹ́ni àrà ọ̀tọ̀ ni àrà ọ̀tún ni a kọ́ ọmọdé lọ́gbọ́n a kọ́ àgbà lọ́gbọ́n a kọ́ obìnrin lọ́gbọ́n a kọ́ ọkùnrin ní ọgbọ́n ẹ wá nǹkan fìdílé bí mo ṣe sọ kájọ gbádùn ètò yìí ọlọ́ Ọláyínká lórúkọ tèmi Ọláyínká Olúbùnmi ọlọ́ọ̀lù ẹlẹ́fun yín náà ni mo ní gbogbo bàtí máa ti wá ń kọ́ ẹ̀yìn náà ni màá máa bá hmm, níbo la lọ lẹ́nìí a lọ sí Hollywood lẹ́nìí onílùú Amẹ́ríkà ibẹ̀ láti lọ mú ọ̀kan lára àwọn Yorùbá wa wá ògúnná gbòǹgbò ni wọ́n aṣojú Yorùbá ní ilẹ̀ Amẹ́ríkà ọ̀túnba waheed olúyinka nurudeen ní orúkọ wọn hmm. ọ̀túnba waheed olúyinka nurudeen àwọn ní aṣojú gbogbo yorùbá ní ilẹ̀ amẹ́ríkà àwọn ló dúró fún wa wípé gbogbo tó bá fẹ́ ṣe nílẹ̀ òkèèrè ní gbígbé àwọn yóò máa ṣe àtìlẹ́yìn gbogbo ọmọ yorùbá in diaspora èyí tí àwọn olóyìnbó ń pè ní yorùbá cultural ambassador ọtúbà waheed olúyinka òun lálejò wa lẹ́ni wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa àwọn yorùbá wa tó wà ní ìlú eh, ní òkè òkun níbí wọ́n tún máa gbà wá lámọ̀ràn lórí ọ̀rẹ́ yíyàn ta ni ọ̀rẹ́ rẹ ta ni ọ̀rẹ́ mi hmm, à ń bọ̀ ná àti ìdè ẹgbẹ́ tí mo ṣe sọ pé ayé ti lu jára kò síbi tá a sì lè bára wa sọ̀rọ̀ á gbé ẹ̀rọ láti àgbà wa báyìí láti lọ bá ọtúnba waheed olúyinka all the way from hollywood ẹ máa bá wa kà mo ṣe sọ fún yín pé lọ́jọ́ tèmi Hollywood ni à ń lọ láti lọ bá cultural ambassador wa Ọ̀túnba Waheed Olúyinká Nurudeen àwọn ní aṣojú gbogbo fún gbogbo Yorùbá ní ilẹ̀ adúláwọ̀ ní ìlú Amẹ́ríkà wọ́n ní ọmọdé wọn lálejò lónìí wọ́n ti kó wà sínú ilé wọn níbi tí wọ́n wà ní Hollywood lọ́hùn níbi tí wọ́n ti ń jayé ọba olúwa olúyinka ẹ káàsán ẹ káàbọ̀ tí orí ètò yín ètò wa jẹ́ nípa ẹ̀tẹ̀ tẹlifíṣàn aníkágbà yín lálejò lónìí àti ẹ̀tí ń kọ̀wé pé wọ́n ti pẹ́ ṣùgbọ́n ọ̀nà ti pọ̀ jù ọmọ níhà yínká àwọn bízì àwọn ṣe ṣùgbọ́n mọ́jọ tèmi àwọn wọn mọ́lẹ̀ a nítorí pé kí ni ẹ̀yin láṣojú wa ẹ gbọ́dọ̀ bá wa sọ̀rọ̀ lórí ètò yìí lé ní àdúgbò ẹ káàbọ̀ sí orí ètò wa ọ̀túnbọ̀ olúyinka. ẹ ṣe máa. gẹ́gẹ́ bí a ṣe sọ ẹ̀yin ni aṣojú yorùbá ní ilẹ̀ amẹ́ríkà lè tí ó jẹ́ pé gbogbo tá a bá fẹ́ ṣe gẹ́gẹ́ bí nǹkan bí ọ̀rọ̀ adúláwọ̀ ẹ̀ máa ń dúró tì wá ẹ jọ̀ọ́ ṣé ẹ lè yànyàn ná díẹ̀ nínú àwọn nǹkan tẹ̀ ń ṣe fún wa tó dàbí àṣà wa ní ilẹ̀ amẹ́ríkà. ẹ ò ń ṣe nǹkan tí ó ń gbé ọ̀gá òkè náà ní àwọn ènìyàn rí bó ṣe ń lọ ní orí Facebook èmi kankan sápamọ́ fáwọn èèyàn ní orí page mi ní Facebook hmm. lákọ̀ọ́kọ́ àwọn èèyàn wọ́n máa ń invite mi sí occasion wọn bíi award àti presenter award láti bá wọn dá sí nǹkan ribiribi tí àwọn èèyàn wá ń pèsè ní ń jẹ́ kí wọ́n bá ti ń ṣe àwọn nǹkan yẹn ó máa mú kí wọ́n fún mi ní ìwé ìwé ìpè láti wá sí ibi ayẹyẹ wọn. Hmm. ó máa ń fún yín ní àǹfààní láti gba ohun tá à ń pè ní bíábí award láwọn ayẹyẹ míì wọ́n á tún fún yín ní ìwé ìpè láti lọ sí àwọn ayẹyẹ míì láti lọ ṣojú ọmọ Yorùbá. bẹ́ẹ̀ni ẹ ṣe ẹ kú iṣẹ́ ribiribi tí ẹ ń ṣe fún wa ní òkè òkun mo túbọ̀ lu yínká ohun tá a pè yín sí lẹ́ni gan-an pàápàá jùlọ lórí ètò Ọjọ́ Ìdíbẹ̀ tèmi tẹlifíṣàn orin ọ̀rẹ́ yíyan o gẹ́gẹ́ bí ọmọ Yorùbá níbi tí a ti jọ wá ẹ sọ fún mi irú àwọn ọ̀rẹ́ wo la lè máa bá rìn la lè máa bá ṣe pàápàá jùlọ lókè òkun tàbí ní ibi gbogbo tí a bá ń lọ gẹ́gẹ́ bí aṣojú ọmọ Yorùbá ní ilẹ̀ aláwọ̀ funfun níbí. ọ̀rọ̀ yíyàn jẹ́ nǹkan tó ṣe pàtàkì hmm. fún ènìyàn ilẹ̀ ayé àwọn gẹ́gẹ́ bí ìwé mímọ́ náà ṣe sọ ó ní ọ̀rẹ́ rẹ hàn mí àfẹnumọ́ tí ó jẹ́ tó àwọn èèyàn èèyàn jẹ́ ohun tí ó jẹ́ ohun tó bẹ ohun ẹlẹgẹ́ láti yàn. láti yàn. òun ọ̀rùkú báyìí òun ló máa dẹ́kun bọ́ síbi rere òun tó máa mú ẹ bọ́ síbi nǹkan míì. nǹkan míì. nípa àwa ọ̀rẹ́ tá a bá máa yàn kò ní jẹ́ ọ̀rẹ́ tó máa ṣekú pa wá. àmín. gẹ́gẹ́ béèrè yín ọ̀rẹ́ yíyàn ó jẹ́ ohun pàtàkì tó tẹ̀lé gbogbo èèyàn láti ní wà á gbọ́dọ̀ yan ọ̀rẹ́ yẹn wisely hmm. because hmm. ọ̀rẹ́ àwọn Yorùbá náà sọ ọ̀rẹ́ tó bá ní ìjó tó yàn níbi ibi ijó ijó ìran náà ló máa wò lọ tó hmm. àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ ló ń la ni ọ̀rẹ́ ló dẹ̀ tún pa ni tó ọ̀rẹ́ káà bá máa yan ọ̀rẹ́ wa kò ṣe òkúta wa o tó ah. a gbọ́dọ̀ kún fún àdúrà láti lè yan ọ̀rẹ́ pápá ní ilẹ̀ amẹ́ríkà yìí àjẹpẹ́ àmúyẹ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti yàn rẹ̀ tó jẹ́ pé ó máa ní ọlọ́ọ̀gbẹ́ cocaine yàtọ̀ àwọn olùṣẹ́ tó ṣe torí tí gbogbo ẹ̀dán tó ń dùn hmm. lọ́wọ́ ti torí ẹ̀ tó lọ yàn lọ́rẹ̀ tó hmm. bá dẹ̀ ti kú sí ọlọ́run kan tó lè yọ ẹ́ kúrò àmúyẹ àwọn èèyàn tó ti gbàbẹ̀ wọn kò tẹ̀ ti fi ṣe fíìmù náà láti lè dẹ́kọ̀ọ́ fáwọn èèyàn wọn kò kán nu fíìmù tó jẹ́ pé ọ̀rẹ́ yẹn náà ló mú lọ sí tó ti tó ti lọ sí amẹ́ríkà tàbí láti gbé cocaine farabó nítorí pé kò mọ ọmọ àbáyọ láti jáde nígbà tó ti mọ irú iṣẹ́ tí ọ̀rẹ́ yẹn ń ṣe àti yọjọ́ kúrò owó àfẹ́rẹ́ dìbìtọ̀ owó gbé fún hmm. wọn ó lè gbé sẹ́yìn láti lọ ọ̀rẹ́ yìí náà ló fẹ́ gba ìyàwó ẹ̀ níbi tó fi ìyàwó ẹ̀ lẹ́sìn òun gbà tí ó yàwó pọ̀ tí ò ṣe tó bá ní consent tó lọ set ọ̀rẹ́ yẹn láti jẹ́ kán ṣe kí láti jẹ́ kán lọ sẹ́wọ̀n. kán lọ sẹ́wọ̀n. àwọn ọ̀rẹ́ ló wà àwọn ọ̀rẹ́ rere wà àwọn ọ̀rẹ́ tó máa ń yàn láti lè mú láti lọ from one step of glory to another. gbogbo hmm. àwọn ọ̀rẹ́ yẹn àwọn ló láti lè yàn ìṣe àwọn ọ̀rẹ́ ọba ọba ọba lẹ́sẹ̀. Hmm. léè tí yóò yorùbá tí yorùbá sọ wípé ṣọ́ni bá rìn ṣọ́ni bá rẹ́ hmm. Hmm, hmm. ẹ ṣe ọ̀túnba olóyinka ṣùgbọ́n tó bá ní pé káwọ́ nígbà míì ìdí ènìyàn lè ṣe gan láì má ní ọ̀rẹ́. tàbí ìwà èèyàn ẹlòmíì wà èmi o gẹ́gẹ́ bí ẹnìkan mi mọ̀ ṣe bí ìgbà tẹ̀lé náà rẹ̀ gan àwọn á wá kò síbi tí mo lọ àṣàlù wọn ní wọn ní òǹkúrúkúrú kó má tẹ̀lé ẹni tí ó kàn nígbà wọn tí kò síbi tó lọ tí ó tọ́lọ́hùn ní yan ẹnìkan fún ẹ báyìí pé hmm. òun ló máa rí ẹ kùnà ìtọ́sùn hmm. sí ó tún lè débi kan tó lè rí ẹnìkan fún àwọn báwọn ṣe ń ṣe bí o báwọn ṣe ń ṣe o hmm. ọmọ ọmọ nílẹ̀ àtẹ̀jẹ́jẹ́ àdóòdì àtẹ̀jú ìwé hmm. so irú àwọn oníbẹ̀rẹ̀ náà lọ́wọ́ máa yàn fún ẹ láti lè dẹ́kun mọ́ irú ìwà àti irú ìgbẹ́ni iṣẹ́ tó dìde láti lè rìn láwùjọ láti lè má tójú rẹ̀ mọ́lẹ̀ tó hmm. àwọn ọ̀rẹ́ yẹn ni èmi rò pé ó yẹ kí àwọn ká ní ààyò. kàmúláyò ẹ ṣe ọ̀túnba olóyinka ọlọ́run ọba tó lọ́jọ́ òní kan akókó máa ṣàánú fún gbogbo wa á dẹ̀ máa dúró tì wá ní gbogbo ọ̀nà wa àníṣọ̀rẹ́ bá rìn àníṣọ̀rẹ́ bá rẹ́ tó um, kí a tó fi ilẹ̀kẹ̀ tó máa lọ torí mọ̀ pé ọ̀nà pọ̀ púpọ̀ ẹ jẹ́ nìkan tó jẹ́ pé kì í fi bẹ́ẹ̀ ráyè iṣẹ́ òde gbogbo ẹ̀ torí pé kí ni aṣojú tẹ jẹ́ yẹn méjèèjì gan àti ẹ̀rí pé iṣẹ́ takuntakun ni ẹ̀ ṣe ó máa ní nǹkan kan nínú ọkàn yín ṣùgbọ́n ká tó sọ ọ̀rọ̀ tó wà lọ́kàn yín nípa ìdúpẹ́ láti fún Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ fi gbólóhùn kan gba àwọn ọmọ Nàìjíríà diaspora kẹ́ ẹ gbà wọ́n ní ìmọ̀ràn lórí ìwà tí wọ́n ń wù síra wọn lókè òkun lórí bí ìfẹ́ ò ṣe símọ́ lórí bí ìfẹ́ ṣe sọnù lórí bí ó ṣe jẹ́ wípé ẹlòmíì gan-an tiẹ̀ ti kíra wọn gan wàhálà ni torí pé kí ni wọ́n gbàgbọ́ pé à má jẹ́ kí okun má bàa kó bá mi ṣé mọ̀ ẹ gẹ́gẹ́ bí aṣojú wa tẹ jẹ́ lókè òkun níbí ẹ fún wọn ní ìmọ̀ràn bó tiẹ̀ jẹ́ kékeré tí wọ́n lè rí kó lórí ètò ìlọ́jọ́ tèmi. ẹ ìmọ̀ràn mi fún àwọn èèyàn àti pé ẹ jẹ́ kí a fìfẹ́ bára wa dùn hmm. ìfẹ́ àpòjá òfin ibi tí ìfẹ́ bá ti wà ìfẹ́ ìrẹ́pọ̀ wà ìfẹ́ ó ṣe pàtàkì láàárín àwa Yorùbá ní òkùnkùn níbi gbogbo ìfẹ́ gẹ́gẹ́ bí àánú sọ̀rọ̀ pé ọlọ́run ìfẹ́ ọlọ́run ó ní ọlọ́run fún aráyé tó bẹ́ẹ̀ gẹ̀ẹ́jú fún ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa hmm. ìfẹ́ tí ọlọ́run ní fún wa ló fi fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa ìfẹ́ náà ní kẹ́kẹ́ náà hmm. ẹ má jẹ́ kí a máa ṣọ̀tẹ̀ hmm ẹ má jẹ́ kí a bẹ̀rẹ̀ sí pé àtòrí pé ẹni yìí ó ṣẹ̀ dìde ó ti lọ́wọ́ mú ẹ̀jẹ̀ ká ká ká ká ká bàjẹ́ ẹ̀jẹ̀ ká mú ẹ̀jẹ̀ ká ṣera wa lóṣooṣù ẹ̀wọ̀ ká mú ọ̀rọ̀ ọ̀kan ẹ má jẹ́ ká wo orí ọwọ́ orí tí wọ́n ṣe fẹ́ nìkan kó bà orí tiwa jẹ́ lọ́sibà hmm. ṣe lè ṣe ní London ní anywhere tá a bá wà lágbàáyé ẹ jẹ́ ká ẹ̀dí rẹ̀ kó so wá pọ̀. kó so wá pọ̀ ọ̀rọ̀ mi. ẹ ṣeun ọtúnba olóyinka waheed lórúdín all the way from Nollywood ṣe mọ̀ pé tẹ́gbọ́n gbọ́ ètò wa sétí a máa ń sọ pé jẹ́ ìdúpẹ́ tèmi tẹlifíṣàn ní orúkọ ètò wa. Hmm àsìkò tí wọ́n tó báyìí o láti san ojú abẹ níkò lórí ọ̀rọ̀ jẹ́ dúpẹ́ tèmi tẹlifíṣàn gangan léè tí ètò wa dálé lórí ní wọ́n kọ́kọ́ máa wà nínú ọkàn yín tó jẹ́ pé gbogbo gbàtẹ́ bá ti rántí báyìí á ẹ máa ní mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo máa mo máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo gbà ni màá máa dúpẹ́ fún ohun yìí nǹkan kan yín máa wà láti yálà láti kékeré ni àbí nígbà tẹ́ ẹ dàgbà tẹ́ ẹ dàgbà àbí nígbà tẹ́ ẹ àbí láìpẹ́ àbí ètò ti pẹ́ ẹ ronú sí i àbí ó wà lọ́pọ̀ yín síbẹ̀ ohun kókó tẹ̀fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ní gbogbo ìgbà gbogbo. ikọ̀ tó jẹ́ pé ó ṣe pàtàkì tí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún òun ni pé owó tìgbà tí mo wà ní kékeré hmm. ní Ìbàdàn ní Nàìjíríà nítorí pé mo parí mo jáde secondary school mo wá ṣe casual job ní ibì kan pè ní AIT Ìbàdàn ó wá mọ ìgbà tí ẹni tó ràn mí lọ́wọ́ yẹn fún iṣẹ́ yẹn ó ń gbé fúláàtì àbúrò dáàdì wa mi wá lọ nítorí iṣẹ́ yẹn iṣẹ́ òkú ríro ló fún mi kí n máa roko òkú hmm. wọn pè bẹ́ẹ̀ ní yam plant tó òkú ríro everyday hmm. láti jẹ́ kó máa ronú pé ah mi ò lọ òkú ríro mi ìfẹ́ òkú ayé mi mi ṣe. Hmm ọkùnrin tó gbà mí síṣẹ́ wa lọ fẹ́ jọ́sìn ní dáàdì wa àbúrò dáàdì wa ó wá wà bẹ́ẹ̀ ó wá sọ gbogbo nǹkan fún mi jọ ẹ̀ tí mi lè gbàgbé ó ní pé wọ́n fún ẹ níṣẹ́ rògbò lọ kọ́lọ́ má jẹ ìwọ yìí ẹrú àwọn àbúrò ẹ̀ ni wàá ṣe ó jẹ́ gbólóhùn tó le sí mi nígbà ẹ̀rú àwọn àbúrò mi wọ́n mú dúpẹ́ lọ́wọ́ ọlọ́run léèrè nínú ìdílé bàbá nídìílé ìyá èmi nìkan lọ́wọ́ mú wá sí amẹ́ríkà tí mo tún wá jẹ́ ọ̀tún bàbá ìtún àgbẹ amẹ́ríkà lásán mo tún wá jẹ́ ọ̀tún ọba diaspora èyí mú mi máa dùn pé kò sí nǹkan tí a lè ọ̀rọ̀ òdì tí a tún lè sọ sí èèyàn nílé ayé hmm. wọn tó wá gbẹ́kẹ̀ lé ọlọ́run ọlọ́run á mú kí ọ̀rọ̀ yẹn wá sí. Eh, nǹkan ńlá nǹkan ńlá ṣe jẹ́ pé a máa wù àwa turn ẹ̀ around so I want to give glory for this. for this òun ni à ń pè ní ọba ọ̀pábídà sọbídire. that was a big one that was a big one that was a big that was a big one adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọlọ́run ọba tó ń dúró tì yín láti kékeré wá títí di àkókò yìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìgbésí ayé yín adẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà fún àwọn òbí yín torí pé kí ni hmm àwọn òbí yín náà ọlọ́run tì wọ́n lẹ́yìn náà lọ́lọ́run tó ṣe ti ẹ̀yin náà lẹ́yìn débi tí ẹ wà yìí ìgbà lé yín ò ní fọ́ ọ̀túnba olóyinka nurudeen àwo lé yín ò ní fàya ẹ ní rùkú ọmọ wọlé ẹ ní ọmọ jáde ipò tí ọlọ́run wá gbé yín sí ní ìlú amẹ́ríkà ní hollywood ẹ máa jẹ́ pẹ́pẹ́pẹ́ ẹ ní rógún lẹ́nìí ní o ọlọ́run á máa gbà fún yín ọlọ́run á dẹ̀ pọ́n yín lé bẹ́ẹ̀ ṣe pọ́n wa lé lórí ètò wa ní ọjọ́ tèmi tó láti iléeṣẹ́ Clarity Center Soap wọ́n ní ká fún yín ní ẹ̀bùn kékeré kan ṣùgbọ́n ẹ̀bùn yẹn a máa post ẹ̀ sí yín ni o bó ṣe wá òògùn kéré tó wọ́n ní kẹ́ bá wa fọwọ́ bá tó ká máa fi yín lẹ̀ kí ẹ lè máa bá iṣẹ́ òòjọ́ yín lọ adúpẹ́ ẹ ṣeun tí ẹ pè yín tí ẹ wá ọlọ́run olódùmarè ọba tó lọ́jọ́ ìníkọ́ a máa dúró tì yín ó dìgbà Thank you very much. Yeah. Bye. alágbára ní kábíyèsí a ṣe padà dé láti Hollywood nìyẹn láti ọ̀dọ̀ ọ̀túnba olóyinka waheed nurudeen aṣojú fún gbogbo yorùbá ní ilẹ̀ amẹ́ríkà hmm, wọ́n mà bá wa sọ̀rọ̀ lórí ọ̀rẹ́ ẹ̀ wọ́n ní ká ṣọ́ ọ̀rẹ́ yàn ká ṣọ́ ní bárẹ́ wọ́n ní awòlúmọ̀tẹ́ ń kọ́ wọ́n ní ìmọ̀ ara ẹ̀ ló mọ̀ ẹ̀yin olùgbọ́ wa lọ́jọ́ tèmi mo lérò pé ẹ ti mú ohun kankan kọ́ tàbí méjì nínú ètò ìlọ́jọ́ tèmi torí pé kí ni ẹ má jẹ́ ká gbọ́ ètò wa àgbọ̀ dátìnù lásán ká wá ohun kan kọ́ tàbí méjì nínú ẹ̀ wọ́n ní ká máa mọ orú ọ̀rẹ́ tá a máa yàn wọ́n ní ní ìgbà kan rí ní ìlú Amẹ́ríkà wọ́n ní ọ̀rẹ́ kan wà àti èkejì tó jẹ́ wípé ọ̀rẹ́ kan ṣe àkóbá fún nǹkan tí ìkan fi di èrò ẹ̀wọ̀n nítorí pé kí ni ó fẹ́ fẹ́ yàwó ẹ̀ wọ́n nígbà tí ìyàwó ẹ̀ máa dé ńkọ́ tí ẹni tibí ti wà lẹ́wọ̀n òun ló máa ń fẹ́ ìyàwó ẹ̀ lọ ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀yin ará ẹ jẹ́ ká máa hùwà dáadáa síra wa ẹ jẹ́ ká máa ṣe rere síra wa kò sí ní tá gbà nínú ìwà kò sí ní tá gbà nínú tẹ̀m̀bẹ̀lẹ̀kun kò sí ní tá gbà nínú ọ̀tẹ̀ kò sí ní tá gbà nínú ìlara ẹ jẹ́ ká jẹ́ ọ̀rẹ́ gidi ẹ jẹ́ ká jẹ́ ọ̀rẹ́ tí ó ṣe é yangàn ẹ jẹ́ ká jẹ́ ọ̀rẹ́ tó ń fani lọ́wọ́ sókè lọ síbi ògo ẹ má jẹ́ ká jí ọ̀rẹ́ tá máa tẹ̀yàn mọ́lẹ̀ ẹ má jẹ́ ká jí ọ̀rẹ́ tá máa tẹ̀yàn rè ẹ má jẹ́ ká jí ọ̀rẹ́ tó jẹ́ pé tí ọ̀rẹ́ ẹ̀ bá rí tó bá ń bọ̀ ó máa lóhùn òsín lé ni èyí kò sí lọ́wọ́ lọ́jọ́ tèmi ẹ̀yin olùgbọ́ wa ká tó padà lọ síbi tí wọ́n ti dúpẹ́ wọ́n láwọn dúpẹ́ lórí ọ̀rọ̀ ayé àwọn wọ́n ní pàápàá jùlọ ohun kan pàtàkì tó yẹ pé táwọn bá rántí láyé yìí àwọn máa fi ń dúpẹ́ ni pé nígbà tí àwọn wà ní ọ̀dọ́ àwọn ń gbé lọ́dọ̀ àbúrò bàbá àwọn àbúrò bàbá àwọn yìí ó máa ń rán àwọn lọ sóko bí iṣẹ́ alágbàro bí iṣẹ́ oko ibẹ̀ òun làwọn máa ń ṣe wọn ló wá dijọ́ kan àwọn sọ pé àwọn ò ṣiṣẹ́ ìmọ̀ o wọ́n ní iṣẹ́ yìí àwọn ò ṣe mọ́ wọ́n ní wọ́n lọ fẹjọ́ àwọn sùn bàbá àwọn bàbá àwọn dúró àbúrò bàbá àwọn dúró àwọn náà wà bẹ́ẹ̀ wọ́n ní àbúrò bàbá àwọn wá nàka sáwọn pé ìwọ mo fún ẹ níṣẹ́ oko olóòṣe ní agbára ọlọ́run ẹrú àwọn àbúrò ẹ ló máa ṣe gbẹ̀yìn wọ́n ní agbára wà nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́lọ́run fi dá ayé àti ọ̀run nígbà tí ọlọ́run pàṣẹ pé kí òòrùn kó ràn òòrùn máa ràn nígbà tó pàṣẹ wípé kí òjò kó rọ̀ òjò máa rọ̀ ọ̀rọ̀ ahọ́n wa kò ní tì wá síbi ibi wọ́n ní wọ́n ní gbólóhùn yìí ni àbúrò bàbá àwọn tó sọ níjọ́ náà pé ìwà ẹ̀ ọmọ aṣẹ́rú àwọn àbúrò ẹ̀gbẹ̀yìn ni wọ́n ní ṣùgbọ́n lọ́jọ́ tèmi kọ́ ọba ọ̀pábìdà sọbidire ó mà sọ àwọn di èrò amẹ́ríkà àwọn ò wá gbé lamẹ́ríkà lásán àwọn tí wá jẹ́ aṣojú fún gbogbo àwọn yorùbá in diaspora ní ìlú amẹ́ríkà léyìí tí olóyìnbó ń pè ní the cultural ambassador hmm, ẹ̀rí iṣẹ́ ọlọ́run bí ẹ̀rí iṣẹ́ ọlọ́run bí wọ́n ní ilẹ̀kùn ayọ̀ tọ́ta ṣe bá wọn tì wọ́n ní ìlú amẹ́ríkà ni wọ́n ti ṣe o lọ́dọ̀ ambassador ọ̀túnba waheed olùyìnká ọlọ́run ọba tó pọ̀ ní ipá àti agbára kábíyèsí tó ń ṣe tiẹ̀ láṣẹ pé ọba ṣèkó mọ́kù ọba lèwí lè ṣe aṣọ mi aṣọ yín ṣùgbọ́n ká máa mọ orú ọ̀rọ̀ tí a máa sọ síra wa ká máa mọ orú ohun àti èdè tá a máa pè síra wa torí pé kí ni ahọ́n yìí hmm, ahọ́n lágbára ní gbogbo ẹ̀yà ara tí ọlọ́run dá èmi lérò pé ẹ ti mú nǹkan tàbí méjì lò nínú ọ̀rọ̀ wa fún ọjọ́ tèmi ká máa dúpẹ́ lọ iléeṣẹ́ Clarity Scented Soap àwọn tí wọ́n ṣe alágbàtẹ̀rù wa lẹ́ni tó ti ní pé ká tún gbé ẹ̀rọ alátagbà wa lọ sí Hollywood in America láti lọ bá Ọ̀túnba Waheed Olúyinká tí ó ń ṣe ambassadọ̀ gbogbo Yorùbá in diaspora adúpẹ́ lọ́wọ́ wọn tí wọ́n wá ẹ̀yin olùgbọ́ wa ẹ má gbàgbé láti subscribe sórí youtube channel wa torí pé kí ni ẹ máa rí ètò oríṣiríṣi wò lórí iléeṣẹ́ jẹ́ ìdúpẹ́ tèmi tẹlifíṣàn èmi ọmọ yín náà ni ọlọ́yinka olúbùnmi ọmọ bàbá lawrence ògúnlẹ̀yẹ ọ̀fàlọ́lá lórúkọ tèmi èmi á sọ fún yín pé ẹ jẹ́ ká ṣọ́ni bá rìn ká ṣọ́ni bá rẹ ikú ò ní pa yín ikú ò ní pa mí gbogbo ìgbà tí bá tún máa wá ẹ̀yìn náà ni màá máa bá ní agbára elédùà kẹ́mi ó máa ṣe lọ ó dìgbà. ó dìgbà.